ní ìbámu pẹ̀lú àlàyé tí sọ́kọ̀ sọ́dọ̀ ọ̀gá ṣàkóso tó ń sọ́kọ̀ yẹ àti gbogbo àgbẹ̀wò náà sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. ní ìtẹ̀síwájú bìtì àdúgbò ní ìtọ́kọjá ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jẹ nínú ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ àgbàlbàhárì rahmatulahi ọ̀nà ní sí àtìbẹ̀rẹ̀. شيخ البربهاري واني احذر صدار المحدثات من الامور افاني صرف اما كيكي كي اما كتب دال الويتي صرف اما كيكي كي كتب دال الويتي اما دي ما بوجو كيكي اخلي كان افاني كو صرف فان صدار البدع تعود حتى تسير كباره so àfáà nítorí pé àwọn wẹ́wẹ̀wẹ́ bídíà àwọn kéékèèké àwọn àdádálẹ̀ kéékèèké sábà ń dálẹ̀ sínú ẹ̀sìn òun náà ní padà máa wá di sí máa dàgbà tó bá padà yá yóò wá dàgbà yóò wá fẹjú yóò wá fẹka ipa òní wá ká mọ́ وكذلك كل بدعة أحدثت في هذه الأمة Sheikh wa Barbahari wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo bídíà wọ́n dákàlẹ̀ sínú àlùmọ́ yìí kò sí bídíà kan tí wọ́n dákàlẹ̀ sínú àlùmọ́ yìí ṣẹ́kù ni káàna awwalu ha saghiran yushbihul haqq àkọ́kọ́ rẹ̀ báyìí kékeré náà ni yóò wá jẹ́ òdodo kékeré wọn là fún kékeré báyìí náà ni yóò wá dàbí òdodo lójú àwọn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń gbọ́ wọn mọ̀ ní á ah, tàwa sì wá wo olóòótọ́ o àá ẹ̀sìn náà sì ní ṣebí dáadáa náà ni wọ́n ń ṣe díẹ̀ ni máa bẹ̀rẹ̀ á fún àwọn alákòjú yìí tá a bá dé so sheikh wa ni fagutara bidali kaman dakala fiha díẹ̀ díẹ̀ náà ló bẹ̀rẹ̀ àwọn tó máa wọnú ẹ sanjọ bẹ̀rẹ̀ wọn wá gbà kan jẹ pẹ̀lú nǹkan yẹn bó ti kéré ma wọn yóò ti tàn wọn jẹ wọn rò náà làwọn sìn tó màlámi yẹsẹ̀ ìkòrú jamin ha lẹ́yìn ìgbà yẹn wà lè jáde bẹ̀ mọ́ tọ́ba ti wọnú ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wà lè jáde bẹ̀ mọ́ wà á dùn mẹ́tì yóò wà á bẹ̀rẹ̀ tóbi mọ́ wọn lọ́wọ́ wà sọ́ọ́rọ́ dínà yùdánù bí ha ó wá dẹ́sì tí wọ́n fi ń tẹ́sì àdádálẹ̀ tí ò sí mẹ́sì lójú ayé ànẹ́bì wọ́n wá dálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó padà wá dẹ́sì mọ́ wọn lọ́wọ́ alabọ́ọ̀lù padà wá di ẹ̀wù mọ́ wọn lọ́wọ́ wọ́n ti wá rí tẹ́sì bí ìgbà tó jẹ́ pé báwọn bá fi kalẹ̀ gbà táwọn ń sẹ́ lọ́hùn ni ìdí wọ́n fi ń sẹ́ lọ́hùn wọ́n wá rí nípa àwọn fi ń sẹ́ lọ́hùn ni wọ́n wá rí nípa táwọn bá fi lè fi kalẹ̀ báyìí nísìnyí nígbà táwọn fi ń sẹ́ lọ́hùn pé àwọn eléyìí ti kíni wọn ò dá ẹ̀sìn mà ṣẹ́kù ní fàkọ́lọ́fọ̀ sirata al-mustaqim látara bẹ́ẹ̀ àwọn bídíà tó bẹ́ẹ̀ kékèkékèké yìí látara bẹ́ẹ̀ yóò wá mú yẹn ya pa ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó tọ́ tó yẹ kó máa yìn lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam ó wá bẹ̀rẹ̀ díẹ̀ bídíà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló bá padà sí kíni ó bá padà kúrò lórí ojú ọ̀nà ẹ̀sìn fa kharaja min al-islam látara bẹ́ẹ̀ yóò wá gbé jáde kúrò nínú islam nígbà látàyé àwọn sàhábà ridwanullahi alayhim nígbà táwọn kàwáríjì bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ bá wo kí ni kàwáríjì fi bẹ̀rẹ̀ á rí pé nǹkan tó jẹ́ pé gbogbo àná wò pé á ò sọ ni ẹ́ kí ló ń fi bẹ̀rẹ̀ náà ni pé wọ́n ní la hukma illa lillah kò sí ìdájọ́ lọ́wọ́ ẹnìkan kan wọ́ ọlọ́run ló wà tani tani bá yẹn jẹ̀lé ọ̀rọ̀ kẹsàn-án ẹnìkan pé la hukma illa lillah kò sí ìdájọ́ lọ́wọ́ ẹnìkan kan ọlọ́run kò sẹ́ni tó bá yẹn jẹ̀ bó ṣe rí náà nù òun náà ló fà táwọn afáà sálà sọ pé ẹ má dá wọn lóhùn o kalimatu haqqin urida biha baatil ọ̀rọ̀ dodo ni àmọ́ wọn fẹ́ fi bàǹkà jẹ́ ni ọ̀rọ̀ tó dáa náà sọjá ìlẹ́ lóòótọ́ bó ti lè rí nù àmọ́ táwọn gbà lérò pẹ̀lú ìbàjẹ́ ni wọ́n fi bàǹkà jẹ́ ni kí ló fà á nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Ali ibn Abi láàrin wọn látara ikú Uthman ibn Affan tí wọ́n pa Uthman ibn Affan báyìí àwọn tó pa Uthman ibn Affan yìí ìpìlẹ̀ wọn àwọn ọmọlẹ́yìn Abdullahi ibn Saba al-Yahudi Yahudi gan ìpìlẹ̀ rẹ̀ ó wá wọnú Islam láti lè bá da Islam wò òun gangan ni wọ́n ń ṣe rúná sí òní wọ́n rúná sí bàjẹ́ láti sìn látàbẹ́ òun náà ló bẹ̀rẹ̀ lórí pé Uthman Uthman ṣe dọ́gbadọ́gba láàrin gbogbo àwọn tí ń dájẹ́ Uthman àwọn fámìlì ẹnìkan ní náwó púpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wú kíní káàkiri láàrin àwọn èèyàn débi pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí dìde ó wá kó àwọn èèyàn jọ fún bíláṣì àwọn èèyàn lérí Usman wọ́n jáde lé Usman lérí débi pé látara ìyẹn padà fa Usman múra fa ojú ọ̀la wàhálà wọ́n sẹ́lẹ̀ máa tí wọ́n jẹ́ pé Usman múra fa jáde nílé ẹni tó jẹ́ kàlífà gbogbo mùmìnì bẹ́ẹ̀ ni alẹ́ sọ̀lá wa lọ́sàn-án sọ bàtà nàbí ń bẹ láyé ànábì ti jẹ́ kó yé òfin máa lùbọ̀n àfàn ipe wọn padà pa á ni àdéhùn ńláńlá kan bẹ tí ó ṣẹlẹ̀ sí Usman ànábì wa sọ fún Usman lùbọ̀n àfàn pé sọ bá òun ṣàdéhùn yàní sọ promise òun pé òun ò ní sùúrù lérí àdéhùn yìí tó bá dé ànábì ti sọ fún Usman lùbọ̀n àfàn pé ṣé yóò ní sùúrù tádéhùn yẹn bá dé Usman lùbọ̀n àfàn bá ànábì bá dé wọn ní sùúrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà àdìsí mi tún wà tí Usman ibn Affan wọlé ó gbà yọ̀ǹda ó fẹ́ wọ bí sáànàbí wà lẹ́kùnlé sọ̀hábí tó wà wà lójú ọ̀nà wa tó bá nàbí pé yẹ̀sáàdì ní Usman ibn Affan fẹ́ wọlé o ànábì ní lọ fún ìjọba kó wọlé kó wá ní múlẹ̀ òfin níro àlìjẹ́nà kó sì kí kókó kí kú sùúrù abúlé òṣèlè sí so àwọn àdìsí pọ̀ tó yẹ kí àdìsí sọ̀lá wà lọ́sọ́lá ti sọ ó jẹ́ ìjọ kan bẹ káànábì kọjá lọ lórí òkè Uhud ànábì Abubakar Umar Usman òkè Uhud ni wọ́n mí ni wọ́n mí ni wọ́n gbọ́n ànábì sallallahu alaihi wasallam sọ pé ihda ya Uhud farabalẹ̀ ilé òkè Uhud fainama alayka nabiyyun wa siddiqun wa shahidan wa shahidan ànábì sallallahu alaihi wasallam ní kó ma wọ́n ti bẹ̀lẹ́ rí rẹ̀ ni ànábì ní bẹ̀lẹ́ rí àti Siddiq Abubakar Siddiq wa shahidan àtàwọn méjì tí ó kúkú shahidi umaru bẹbẹ abubakar ẹ eh, umaru bẹbẹ ọfẹ anabi sallallahu alaihi wasallam sọ kalẹ̀ pé wọn pa àwọn umaru ni wọn sì pa usman ni dábẹ́ ló bẹ̀ ni pé àwọn hawari yìí àwọn náà wá ṣekú pa usman bin afan látara bó ti wá pa òun ni muawiya bin abi eh, sufyan ó jẹ́ pé òun ló jẹ́ ẹni tó tún súnmọ́ usman ní fámìlì òun ló wá bẹ́ẹ̀ lọ́wọ́ àyè pé òun fẹ́ ẹ̀jẹ̀ àwọn tó pa yìí ó gbọ́dọ̀ mú wa ìgbà yẹn àwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ àfún Ali ibn Abi Talib wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àfún pé òun ni àmọ́ Muawiya ní ara òun ṣe bẹ́ẹ̀ àtò òun ni juwọ́lẹ̀ fún àyàfi ìgbà tó bá mú àwọn tó pa Usman tó jẹ́ ìyàwó yìí Ali wa ń sọ fún pé àwọn tó pa Usman yìí kì í ṣe èèyàn kan èèyàn méjì tá a báyìí àwọn ìjọ ńláńlá kan ni tí wọ́n ní sáwúkà wọ́n ní agbára gan wọ́n kọ́ àwọn náà wọ́n le gan àbí kí ìjọba ó fẹsẹ̀ múlẹ̀ káyọ̀sẹ̀ wa ibẹ̀ wọn ti wá gbọ́ra wáyé tí wàhálà ti wá ṣẹlẹ̀ òun ìjà fi wá ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya bàtíjà yìí wá ṣẹlẹ̀ jà yìí wá lágbára ègbè mùsùlùmí àti mùsùlùmí jà àwọn èèyàn sì ń kú lọ àwọn kan wá ronú pé tọ̀ ẹyẹ káwọn ẹyẹ àwọn padà síbi ọ̀rọ̀ Ọlọ́run ẹyẹ káwọn fi wọn na Kùránì sókè bàtí wọn na Kùránì sókè Ali wa ni wọn na Kùránì àmà wá jà lọ́nu wọn ni já dógúdú àwọn kan ní rárá àwọn onídógógó àwọn ìjà táwọn ti tẹ̀lé ogun pé ṣé kúrò àdùn tẹ́lẹ̀ táwọn ti tẹ̀lé ogun pé àwọn ò ní gbà àwọn afẹnu kò yí pé ọ̀dà ẹja dókun yìí dúró káwá káyẹ̀yàn káyẹ̀ àwọn kan lọ́dọ̀ wa káyẹ̀ àwọn kan káwá sọ̀rọ̀ lórí ẹ̀ káyẹ̀ dúdú tẹ̀lẹ̀ yìí ibẹ̀ làwọn yẹn ti gbọ́rọ̀ pé la hukma illa lillah ẹ wàá gbé ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ ọlọ́dún ẹ kó ṣe ìdájọ́ ẹ wá láwọn kó ṣe ìdájọ́ abájáde lé alì lórí lórí pé Usman eh, abdul abbas ọdí aláwọ àmì hàn ó padà lọ lè bá wọn bí sáká fara wọn sí ó sì fún aláwọ ẹrí Ọlọ́run gan ni Ọlọ́run gan fìdájọ́ lé wa láàrin ara wa lọ́wọ́ ó dáa Ọlọ́run ní ìfọyín ní kíkún ṣìkọkọ bẹ́ẹ̀ ní ìhìmá bàbá àgọ hakama min alihi wà hakama min aliha tẹ́ ẹ bá fẹ́ kí ìjà ó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tẹ́ ẹ fẹ́ kí ó túká kí wàhálà ṣẹlẹ̀ láàrin wọn ẹ gbé àwọn olùdájọ́ kan látọ̀dọ̀ fámìlì ìyàwó àwọn olùdájọ́ kan látọ̀dọ̀ fámìlì ọkọ wọn wá jọ sọ lórí ẹ̀ eléyìí ń gbọ́ wọ́n dákẹ́ ó tún mú mi wá fún wọn ìdí Allah subhanahu ti sọ̀rọ̀ pé ẹni bá pa nǹkan nígbà tó bá gbé aṣọ ara mi ó wá ní gánni ó ní yá kún fún kí náà bọ̀ yá kún fún dáwà ó láwọn tó bá jẹ́ àwọn dọ́gbadọ́gba àwọn ni wọ́n sì dájọ́ tó dúró àwọn ni wọ́n sì dájọ́ lórí ẹni tó bá ti wọn ó tó bá wọn sọ ọ̀tá sì gbọ́ àmọ́ àwọn kan ò gbọ́ ní wọn. tó alùpùpù yìí kò ní pé ká fẹ́ lò ní pé ní kéèké ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ ibi náà lọ́nà tí wọ́n bẹ̀rẹ̀ nítorí wọ́n wá lọ kó sápá kan wọ́n wá lọ káàbọ̀ àwọn síbi kan sáyé àyè sáńpẹ̀ ní kíni alàhàrùrọ̀ wọ́n wá lọ kó jọ síbẹ̀ ibi náà lọ kó jọ sí wọ́n wá ń pa àwọn èèyàn alìbùn àbẹ̀sọ̀lì ẹ̀wùn kan báwọn ní pé kí ló dé sàn ti gbà wọ́n sì dájọ́ ẹ̀wùn tọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ la hukma illa lillah bíbí díà ti máa àwa ìjọ wa bá a débi pé wọ́n wá sọ ni pé ẹni tó wọ́n wá bá a débi pé ẹlẹ́sẹ̀ wọ́n pè ní kèfèrí àwọn nǹkan tó jẹ́ ẹsẹ̀ wọ́n fi ọ̀lẹ́ àdúgbò ní Islam ẹ wọlé ní àwọn ìlọ́wọ́ débi tó bí a débi pé olùgbé ara wọn boko haram lónìí lórí ara àwọn ibi tí kàwárí ti filẹ̀ kàwárí ti náà ni wọ́n náà ní bẹ̀rẹ̀ wọn wọ́n náà lọ́wọ́ di pé ara àwọn ìjọ ọjà bàtà nìsí àwọn ìpìlẹ̀ kàwárí ti náà ní bẹ̀rẹ̀ wọn náà ká máa fi ẹ̀sẹ̀ nítorí pé ẹ̀sẹ̀ ni ká fi yọ̀ǹjáde kó ní ẹ̀sìn ká fi yàn kékeré ntí yẹ sẹsẹ gan tí o tẹ tí o tẹ sẹsẹ bẹ torí o bá tẹ ládàá mẹbẹ ni ká torí ẹ ká sọ yẹn kébé ní bí ká fi bíbí jẹun ẹ eléyìí wo tẹ sẹsẹ rárá ẹsẹ báwo ti di wọn sọ wọn torí ẹ wọn ti sọ àwọn yẹn ti kébé ní bí kéèyàn tẹ wọn bá tẹ ẹ má ṣàdúrà wọn bẹ ṣàdúrà ló fẹ bẹ lọ wọn wá tọ báyìí pé tọ Ọlọ́run bá ṣe nǹkan báyìí bíbí àní lọ́dọ̀ rẹ ẹ bíbí àní tó dẹ jẹ pé kí ni ó sọ yẹn ti kébé ní ní tó jẹ́ pé àdìsí wa sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé Allah subhanahu wa ta'ala hayyun ọba tí máa ti dúni ó lọ Allah subhanahu wa ta'ala ojú ó máa ti pé kẹrù rẹ̀ ó tẹ́wọ́ báyìí kó máa béèrè nǹkan kó wá dá wọ́n padà lórí ìbòrò ẹ̀wọ̀n tó bá wọn tó jàbàtà sì dé rìkì jàbàtà ni ká tẹ́wọ́ gan nígbà tó bá sàdúrà rẹ̀ bíbí díà gbogbo bíbí àlọ́dọ̀ ti tẹ̀ sí ní kókòrò tó o bá ń ṣe gbogbo nínú ẹ̀sìn ẹ́ gbogbo nínú ẹ̀sìn

àwọn nǹkan tí èsì ẹsẹ̀ káfíìsì rẹ̀ ní ké káfíìsì ọ̀jáde kásọ̀ ọ́ dẹ̀sẹ̀ táwa ẹsẹ̀ kí ni táwa fi ọ̀jáde kó mẹ́sì. òyìn náà ní sẹ́kù sọ pé tọ́lọ̀ bá ti rí báwọn ìyóò padà wá sí kí ni ìyóò wá jẹ́ yóò padà wá súnyàn fá títí tí ó fi wá fẹ́ẹ̀ tí ìyẹn gbọ́ fún yóò fi wá jáde kó mẹ́sì. ẹ wo orí àpèjúwe mi ẹ wo màlúùdì tí wọ́n ṣe nídìí àwọn tí wọ́n dá màlúùdì lẹ́ńgbà àkọ́kọ́ tó fi dálẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n máa ń ṣe nídìí báyìí yóò rò pé áá áá láàánú àgbẹ̀kọ́fẹ̀ tó báyìí àlàníyàn pé ẹ̀ka ẹ̀ máa ti bàjẹ́ báyìí bẹ́ẹ̀ àmọ́ tí o bá ti sí nípìnlẹ̀ nínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀ ti fẹ́ẹ́ ṣe jẹ́bi ọ̀bàjẹ́ kó bẹ́ẹ̀ ẹ̀ wò ní sèé àwọn tó dáàbò níbi ilẹ̀ ọjọ́ tí àwọn rí i pé wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam bó ti ẹ̀jẹ̀ pé yàtọ̀ inú wà lórí ọjọ́ tó bí Ànábì ọjọ́ kejìlá táwọn mú kọjọ́ tó bí Ànábì ni lọ́dọọdún ọjọ́ kejìlá wọ́n ti láwọn tó mọ̀ nídìí wọ́n fa àwọn èèyàn ló ń jẹ́ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n tọ́ta Ànábì wọ́n ti túká ó parí nù ó tún dọ̀dún sí pọ̀ wọ́n sì máa ń ṣe irú bá àbáwọn méje gbogbo òkúra ọkọ̀jọ́ sẹ́ni tòun ti bẹ́ẹ̀ ní àdádálẹ̀ náà nígbà wọn náà àwọn afá sàlàyé nígbà wọn náà ti àdádálẹ̀ ni tàló ni ẹsẹ níta ẹsẹ bẹ́ẹ̀ kọ́ ni tó pọblẹmù wa àmọ́ tàló ni ẹsẹ tàló ni ẹsẹ òǹgàgà ni wàhálà ẹ wá wò lónìí a ti wà ní jùmọ̀dà lùwúlà àbí jùmọ̀dà lùwúlà ti tó bẹ́ẹ̀ parí báyìí ẹ wò àti lùwúlà wà ti kọjá wọn wá ń sọ mòlídìí òdò tìrì ní olónìí ẹ wà ní ẹ lómi ẹ tún wọn gbọ́ kéde lé ní afa kìnnìkà báyìí ní wàá bẹ́ẹ̀ ẹ̀ńdé jẹ́ spiritual akínníkà ẹ̀ńdé jẹ́ bàbá akínníkà gbogbo ẹlẹ́mọ̀ gbọ́lẹ̀ rédíò ẹ̀dá kù. ṣé eléyìí mẹ́ta ní sọ̀lá wà lọ́sọ̀lá náà wà òun lẹ́sẹ̀ láti ṣe sẹ́yìn ẹ̀rí parí yíyọ̀ lásán ọdún léyà tá a ṣe sáré yíyọ̀ lásán ọdún àwẹ̀ tá a ṣe sáré ẹ bá ṣe kàtà àtúmọ̀ létí mi ni <clears throat> ẹni bá gbọ́dọ̀ wọn lò pé sọ ẹja gbọ́dọ̀ lé rọmọdọ́n ẹ wá wò bí ṣe máa wá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù iná àlùkò àti yorùbá máa kó òwe kan tó wúlò láyè yorùbá ní àti kékeré lè ẹni máa ṣe kíni ẹni máa pẹ ká àkókò ìrókò ẹni ìrókò òun dẹ̀ bá ti pẹ ká ẹ láti kékeré yóò ṣe kíni yóò yà kọ́mọ lọ́wọ́ yóò dìbò lámà yín lọ sọ òun náà ọ̀rọ̀ bídíà àfa àti sọ pé ẹ sọ́ra máa bídíà kéékèèké nígbà tí wọ́n bẹ̀rẹ̀ bídíà oníṣáwí kájò kókò ká máa ṣe àzíkiri lóhùn kan náà bídíà ká máa lo nǹkan òǹkà ká máa fi ka nǹkan ká máa pàtẹ síbá àbí ká kó dẹkọrọ dàbí kalẹ̀ àbí ká kó òkúta kalẹ̀ ṣebí díẹ̀ díẹ̀ náà ló bẹ̀rẹ̀ nígbà tí ó fi bẹ̀rẹ̀ nígbà yẹ àwọn sàhábà Abdullahi ibn Mas'ud gbàtó lọ bá àwọn tí wọn kóra wọn jọ tí wọn ń ṣe la ilaha illallah lóhùn ká wọn ò wí ju la ilaha illallah lọ la ilaha illallah kábírù bí a ẹsẹ Allahu akbar ọgọ́rùn gbogbo ṣe halilu bí a ẹsẹ la ilaha illallah ọgọ́rùn gbogbo ṣe sábìhù bí a ẹsẹ subhanallah ọgọ́rùn gbogbo ṣe wọn ń ṣe náà nù abdullahi ibn mas'ud ti lọ bá wọn ti lọ takò wọn pé ah ìtẹ́ ń ṣe yìí ò bá tà nẹ́bí wò àwọn sàbí ànábì bẹ́ẹ̀lẹ̀ tí ò bá yẹn lọ bẹ́ẹ̀ lọ wọn nípa ànábì ti ṣe ìwọ lànábì lọ tán tẹ̀sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ògbélé ìjẹ sànábì kí ni wọ́n sọ jọ ní tí wọ́n sọ fún àbú abdulrahman sọ fún abdullahi mas'ud jọ ni pé àwọn òsì táwọn gbèrò jóore lọ tí a dáná làwọn gbèrò àwọn ti súnmọ́ lọ náà ni àwọn òsà pé nǹkan mi abdullahi mas'ud náà wàá mọ ìṣòwò tọ́sí wọn ó ní ká mi mọ̀ orí ìdí mi lọ́kàyè láyé oṣù ìbàwọ̀ ó ní mélòó mélòó ẹni tí ó máa gbòòrò oore tí ó sì ní rí oore láéláé

nígbà tá à ń sọ yìí àwọn tá à ń sọ yìí àwọn ètẹ́sọ́ lẹ̀ ń gbà ń fa ẹ̀ wọn ò sí bẹ̀rẹ̀ sí máa tẹ́sọ́ mú múlẹ̀ níìsín wọ́n ń tẹ́sọ́ ẹ̀ tó bá sì máa àkídà tó wà bí atẹ́sọ́ lẹ̀ ń ga láwọn tó gbé kalẹ̀ ẹ̀ mọ̀ pé tí wọ́n gbà ló pẹ̀lú ẹ̀ pé wọ́n lànà bí máa wà bẹ́ẹ̀ kọ́dà àwọn tí wọ́n ya ògbóǹtarìgì nínú wa àwọn gbà yí pé táwọn bá ṣe sáwì lọ́wọ́ ẹni tó jẹ́ al-khalifatul awwal fil batin ẹni tó jẹ́ àlífà alákọ̀ọ́kọ́ fún anabi sallallahu alayhi wa sallam ní báàtì ní kéde ìjọba àmà àlífà àti báàtì ní wọ́n ní òun náà ní Ahmad Tijani òun ni ó jòkó lápọ̀tún ànábì ẹni tó wá jẹ́ al awwal fil zahir àlífà alákọ̀ọ́kọ́ tí gbogbo àmà òun tó jẹ́ ti gbogbogbò òun òun náà Abubakar òun jòkó lápá kejì àwọn Umar Usman àwọn náà wà tó kí ni wọ́n jòkó wọ́n kọjú sí wọn àti Ali ẹ̀wùn tó mélòó ni Abubakar mélòó ni Umar mélòó ni Usman mélòó ni Ànábì nínú lọ́rọ̀ yìí nìkan ọ̀rọ̀ mélòó ni wọ́n ti tẹ́ sọ́lẹ̀ kátó wá bọ́ sí ìlú mi kátó wá bọ́ sí Nàìjíríà kátó wá bọ́ sí orílẹ̀-èdè mi ẹ̀wọ́ gbọ́ àyè lọ́ni tẹ́ la wá ní tí wọ́n á pẹ́ra ẹ̀ ní ọmọ wa káàkiri program yìí káàkiri gbogbo àwọn tó bá wà dáadáa lẹ̀ níbi tí máa bẹ̀ẹ̀ díẹ̀ díẹ̀ nù tó bá bẹ̀ẹ̀ díẹ̀ díẹ̀ báwọn tẹ̀ bá tètè wá sí kíni tẹ̀ bá tètè bómi dùn yóò padà wá yàwọ́ pẹ̀yàn lọ́wọ́ agbára wà ní kàmá ẹ wòlídìí wòlídìí wá di wòlídìí ọ̀sán tẹ́lẹ̀ ojú yára tó ti di wòlídìí òru ó di wòlídìí àwọn àwọn èèyàn tó máa ọkùnrin àti obìnrin àwọn wà láwọn lọ́wọ́ wòlídìí ó di wòlídìí amutí à ń tèrànù tọ́jọ́ bí àtẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ ẹ̀ wá sí èsì bẹ́ẹ̀ ti àdáda rẹ̀ tó ti lè di nǹkan tó dáa kọ́lá kò ní àwọn èkó ti di tiwa kò láwọn èsì tiwa lóògùn ọ̀kọ́lá àmọ́ ti tiwa kò láwọn èsì ẹ̀ ń lóògùn àwọn èkó lọ́wọ́ ìyàwó tí wọ́n náwó sí ni gbogbo ọ̀tọ́ bá òkú bá gbà sí àdáda rẹ̀ náà ni àdáda rẹ̀ náà ni ábẹ́lẹ̀ tá a sí àwọn náà ti mórí lásìkò tá a wà ní ẹ̀ ó kálukú náà fi ń wájẹ ni ó kálukú ń wájẹ ni kèése ìbẹ́ẹ̀sì náà ló bá àwọn èèyàn wọn kálukú ń wájẹ ni tí wọ́n fi ń wájẹ kẹ ẹ̀ tí o bá ti sẹ́yìn fi wá jẹ ni kẹ́ ẹ máa sọ pé ẹ wé láwà ní oyè káfá àwọn kan ní gbogbo ọdọọdún ẹ fi wọn joyè ta ló fi níbo láti rí káwọn fìyàn joyè mẹ́ẹ̀sì kíní ìní kíní kẹ̀sì kíní ìní kíní kẹ̀sì ẹ̀ níbo láti rí èwo yẹwo Abubakar jẹ èwo ni Umaru èwo ni Usman jẹ gbogbo wàhálà tí wọ́n ti fẹ́ sìn àwọn tó kú bẹ́ẹ̀ tó kú sílẹ̀ ẹ̀sìn èwo làná mi pèjọ tó wá kó wọn jọjọ kan rí tó lóun lọ́ọ̀tì pé òun fi wọn joyè àwọn òun láwà ní oyè kan fún wọn á sì mọ̀ pé gbogbo tó kálukú jẹ náà ló kálukú wa tí yẹn bá wá tí ó jẹ káàkiri kéèyàn wá tí ó jẹ lọ́nà tí ò ní dẹ́sì rú tó bá mọ̀ kó wá tó jẹ lọ́sítẹ́ wá tẹ́ kó jẹ́ gidi má fi ẹ̀sìn jẹun tí yẹn bá ti dẹ́ máa fẹ̀sìn jẹun yóò máa tẹ̀sí fáwọn yẹn ni àwọn tani kan ṣe inú ẹ̀sìn tí wọ́n máa ẹ̀sìn dàrú máa lọ́wọ́ lóṣè àwọn olùkọ́ kò ní ti bẹ́ẹ̀ ẹ̀sìn ní ti báyìí kò sí báyìí sọ ní ìdí àlùmí òní gbà náà ní pé kò sí ìlú sínú ẹ̀sìn nígbà tẹ́ ti dàrú máa lọ́wọ́ tó lóore jù láyé bí lọ wọn ò sí ẹlẹ́kẹ̀ẹ́jì lọ ẹlẹ́kẹ̀ẹ́ta lọ wọn ò sí ẹ wá gbé dé lápapà ńdodo ẹ wá fi bọ̀ mẹ́sì débi pé tí o bá ti wá gbé àmọ́ àfojú òpé kò sí pé kò lẹ́sìn nígbà tí o fẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwa tá a mà bí eléyìí táwa náà mọ̀ pé kò sí mẹ́sìn àmọ́ tẹ́ ẹ̀jẹ̀ lẹ́ wá ẹ bẹ̀rù ọlọ́run ẹ má fi ẹ lọ gbọ́ tí wọ́n ń sọ pé kílí yóò sínú ẹ̀sẹ̀ wájú ẹ̀ káàkiri àwọn tí wọ́n ní ẹ máa tẹ́sán fún ilé fílòpù ẹnìkan fún ilé rí ẹni wọ́n sàlàyé jọ́tà rẹ̀ fi ṣe mòlídìí ara rẹ̀ ga Abubakar Umar Usman níjọ́ kò sí kankan bẹ́ẹ̀ èyàn ò náwó lélẹ́rí èyàn ò sáìsì lé lórí èyàn ò náwó ara lé lórí yóò ìtú jìyà yóò lẹ́tọ̀ọ́ sí àwájú ọlọ́run bá jẹ́ òbí rẹ̀ kéèyàn mọ́ nítorí pé àdáda alẹ́ ti nínú ẹ̀sìn sẹ́kù wa sọ́ọ́lẹ̀ sọ̀tẹ́ àfihàkùnlá ìgbà tí wọ́n wá ń tó ọ̀rọ̀ àbáwá ìbàbàhárì wọ́n ni kọ́ọ̀lù wọn dàrú sìgáàrà dàtà ìpínlẹ̀ ìmọ̀ wọ́n lọ́rọ̀ tí sẹ́kù wa sọ pé ni yẹ̀kú látàtàtà àlùfẹ́ ìmìnà bìdà má fi ọwọ́ kékeré má fi ọwọ́ yẹpẹrẹ mú kankan nínú àdáda rẹ̀ bídí àtẹ̀rí wọn ni ẹ má fọwọ́ kékeré mú walau kana sagiran kọ́dà ó bá jẹ́ kékeré tó bá jẹ́ nǹkan tẹ́yìn náà rí pé nǹkan yìí kéré fa innahu yakbur ṣẹ́kù nítorí pé yóò padà dàgbà tó gbọ́dọ̀ la mọ̀ yìí pé ọmọ kékeré ọmọ kékeré àná òun náà ló padà sí kínní òun náà ló dàgbà tó bá dọ́là tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bídíà tẹ́rí bídíà tẹ́rí kékeré lónìí òun nìsí yóò padà dàgbà ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà wá dàgbà mọ́ wa lọ́wọ́ ni yóò padà dàgbà wàyàndọ́ọ̀kù ilé ìṣèṣọ́ ìrògbò kọ́dà wọ́n tún padà lẹ bídíà míì ma kò ní jẹ́ òní kan ma àwọn yóò tún wá lẹ nǹkan kan wọ́n tún wá lẹ àwọn bídíà wo oníṣẹ́ mọ̀lídì tún wá lẹ bídíà míì ma ẹ wọ́n tó wá lé àwọn nǹkan mi àwọn tó tó mu tíkún tí wọ́n nìsín àwọn ìṣẹ̀ ńlá láwọn tó lẹ̀ mọ́ àwọn tó tó ṣe zìnà àwọn tó tó máa lọ bí gbọ́wọ́ ṣé àtòbìnrin ẹ obìnrin ìyàwó ìyàwó kọ́dọ̀ ọkọ ọkọ aláìníla ká ìgbọ́n wà bẹ́ẹ̀ níbi mo nídìí tí ṣé wo sì máa bọ̀ ìyàwó rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ dákun níbo ni ìgbónára níbo ni ìjòwó ẹ̀sìn wà níbo ni ìtara wà tó jẹ́ pé ṣéwù kan yóò máa wá ba ìyàwó ẹwọ ilé ìjẹ wa fún sọ́tún fi kún nítorí kíni nítorí pé wọ́n ti mòlídì tó ṣẹ́kù ní ìbí ó tún máa kún wàhálà mi màkà sí ti lè bídà yìí eléyìí inú àwọn aburú ti bẹ́ẹ̀ bí bídíà mi bídíò èdè olóṣù kàláíláí yóò máa dàgbà sí ni lè anáwó ìlà fata habaabu bídà yìí záàdá nítorí pé tilẹ̀kùn bídà bá ti sí báyìí yóò tún máa ṣe kíni yóò máa lékún sí ni yóò máa dàgbà sí ni fàlàyé tasáhà fi hà èyí fọwọ́ tẹtẹrẹ mú bídíà wàyí kọ́ hábìhì bídíà tún sọ̀gí ìrọ̀tún látẹ̀dú kí wọn máa fọwọ́ tẹtẹrẹ mú kọ́ máa sọ pé bídíà kékeré léyìn eléyìí oṣù kankan ẹ ẹ fún wọn lẹ bídíà kékeré léyìn gbogbo bídíà tẹ̀ bá ti rí ọyọ kí wọn máa pàkíyèsí àwọn èèyàn ẹ ebi tẹ̀sí bá lásán náà nílò eléyìí oṣù kankan rárá ẹ pàkíyèsí ẹ ẹ bẹ́ẹ̀ bá pàkíyèsí ẹ nǹkan mi bídíà tẹ́rí wọ́n dà bí ògùn náà ni ògúnná kékeré tẹ́ rí wù wàlàwù káàní sọ̀bí rọ ṣẹ́gun ní bí ògúnná bá kéré fàhíyà tẹ́kùbù yóò padà sí kíni yóò kẹ́ yóò dàgbà hátà tó fẹ́rẹ̀ kọ̀lùbẹ́ yìí títí òbí wá jó odidi ilé ná yóò jó ilé ná ẹwọ náà ti máa jó léwu kí ni màá fi bẹ̀rẹ̀ ẹ wọ́n tan jàǹdó kalẹ̀ àbí wọ́n tan láńtà wọ́n ti ra ayé rẹ̀ kalẹ̀ díẹ̀ láńtà tán láta kalẹ̀ yìí rẹ̀ ó lè jó odidi ìlú tí ó jóná ṣẹ́gun ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi awil balada kullahu àbí kó tiẹ̀ jó gbogbo òlu yányá látara kínní látara ògúnná kékeré sẹ́kù ni wọ́n mọ̀ọ́bá mu náírì mi mú sẹ́sùgàrì sàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tẹ̀ ní lónìí tí náà wá kẹ̀hún ó wà látara kínní látara àwọn ẹ̀ta wàràwà kékeré táàbùrú kéré kéré yóò sèǹkà kan iná ó sèǹkì ni iná wà kẹ̀ látara rẹ̀ sẹ́kù ni fàlàyé ta hawa níbí ha èyàn gbọ́dọ̀ fi ọwọ́ kẹtẹlẹ múbídíà o báyìí yóò ẹ̀dí wa kò é gáàrú lẹ̀kùn bídíà ẹ̀ ti lẹ̀kùn bídíà pátápátá pa ẹ̀ lọ́ọ̀kì ẹ̀ tó bá rọrùn gan ẹ̀ tilẹ̀kùn wà ó ẹ̀ pa ẹ̀ tó búlọ̀kù sí kọ́mọ́sọ̀ náà bẹ̀ mọ́ ẹ̀dí wa kò pé ẹ̀ ń ṣe máa ń ṣe pẹ̀lú bídíà nù èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹ̀ gbọ́dọ̀ fún bídíà ní bídí space ẹ̀ fún láyè kó láyè mí òun náà ló bá sọ pé ọ̀rọ̀ mólídì inú àwọn àgbákò bídíà ti bẹ láwùjọ wa ni ìjọ ojúmọ́ ni ẹ̀ ẹni tí ó bá gbọ́ gbogbo ẹni tí bá wà nìyí ìyá àyà man hayya an bayyina ẹni tí ó bá yé kó yé lórí òdodo wa yahlika man halaka an bayyina ẹni tí ó bá ti parun náà kó parun lórí òdodo fún kálukú mọ kẹ́rì ọkàn mọ ẹja jẹ yá wọn sọ fún àwa làgbọ́ wọn wí fún àwọn kéékèèké wọn bá tẹ pé wọn kà sọ fírí ni nígbà táwọn afáwọn náà wàá sọ dáadáa àti sọ dáadáa nídìí gbogbo gbàlá sọ lójúmọ́ làá sọ àti fìdáwù ni ẹ̀dìbà gbogbo ẹ̀ pátápátá àwọn àdájá lè ti ti ti bẹ́ẹ̀nẹ́sì tó wá dẹ̀sì máa lọ ẹ wò bàtí fìdáwù bẹ̀rẹ̀ àwọn bá john bóun ni wọ́n máa ń ṣe ẹ̀ẹ́n àwọn sá kéré àlè máa sọ̀rọ̀ john àmọ́ àwọn bàbá john kẹ́ bá ṣe gbọ́ pé wọ́n máa ń ṣe bókù bá kú nìsín báwọn náà ṣe bẹ̀rẹ̀ fìdáwù fídíà àwọn ni pé tọ̀ ẹ̀kan ẹ̀kan ẹ̀kọ́ àtàkàrà ẹ̀dìbà mi sọ̀yà àbárò yàn kọ́lọ́mù bèrè ṣì fẹ́ sí kan ẹ̀mọ́sà ẹ̀túká nísìnyẹ̀wò tó dà lónìí ẹ̀ ṣé òkú òdì ìyàwó lónìí lásìkò tá a wà yìí nìyí nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀ dáadáa nílẹ̀ yìí gan tí wàhálà àmà dáná bíi òkú àtọ́ ní ìyàwó nígbà tí ń bẹ̀rẹ̀ wọn ò tó bẹ̀ ká pa màálù ta wọn lọ lè pín ara ni ẹ àmà wa pa màálù bíi òkú láì ṣèyàwó nígbà tí èsì bá ń ṣèyàwó ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn lè ìgbà tó ń bẹ̀rẹ̀ sí máa pa wọn lè pa ń kọ̀rọ̀ nígbà tó yá ó padà wá sí pé ní tí wọn ṣe ni kó ṣe wọn wá ń dá màálù dùbúlẹ̀ bíi òkú nígbà tí wọn ń ṣèyàwó ẹ dákun ṣé dùnú pé èèyàn rẹ yàn táyàn àbí kí ni tuma rẹ torí pé èèyàn máa ìyàtọ̀ wà láàrin ayẹyẹ àti ìbànújẹ́ tó bá báyàn bí ìbànújẹ́ bá báyàn ìyàtọ̀ wà láàrin méjèèjì kọ́dà lọ anabi sallallahu alaihi wasallam òun náà jẹ́ ká mọ̀ pé yàtọ̀ wà bẹ́ẹ̀ nígbà tá a bá dúpẹ́ fọlọ́n a máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala gbogbo tó bá bá wa ni dáadáa bá ọ ni akú bá ọ ni túláàsì ni kò dúpẹ́ fún àmọ́nàbí wa kọ́ wa pé tá a bá fẹ́ dúpẹ́ oore a sọ pé alhamdulillahi alladhi bi ni'matihi tẹ̀símù sọ̀lìhàn a mo dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ òun náà ní gbogbo dáadáa ní máa pé ẹ̀wùn kan báwọn ó wá ní tẹ́lá bẹ́ẹ̀ dúpẹ́ aburú káàbùrú tẹ̀lẹ̀ sí má sọ pé òní dúpẹ́ ànábì sọ pé alhamdulillahi ala kulli hal mo dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala gbogbo sísí bá bára mi mo fún náà ni tábà rí ẹlòmíì ìtọ́jú náà fà sálà ó rẹ́ nìkan tí ń rẹ́ẹ̀ni níbi jànáza ní ìtẹ́ sìnkú ó kàn tó rẹ́ẹ̀ni ni ó ní ìwọ̀n rẹ́ẹ̀ni bí òkú subhanallah ó ní ìtún sọ̀rọ̀ sí ọmọ pẹ̀lú tó ṣe yìí níbi òkú téèyàn tuntun ẹ wá wò ní òkú tí wọ́n ti gbélẹ̀ wọ́n ti ń rí àwò òkú tí wọ́n ti gbélẹ̀ wọ́n ti ń dáná gbẹ́lẹ̀ wọ́n ti ń ha oúnjẹ káàkiri ṣé dùnú lélẹ́yìn tó yẹ kẹ́nu yóò tẹ̀ gbá oúnjẹ gan àwọn fàṣálà wọ́n ní tó kú bá kú níjọ́ láwọn ẹni jọ̀hún wọ́n ní èèyàn ní mẹni tẹ́ bá dárò ẹ̀ ní mẹni tẹ́ kíkú ọ̀rọ̀ èèyàn nítorí kó kálukú ó máa sunkún ni àtẹni tó mẹni tó kú àtẹni tí ó máa ògbó ẹ̀ kàn ní kó kálukú sunkún ni ẹ̀ wò ní sìn ṣé iye rí bẹ́ẹ̀ láti tẹ̀sán wáyé àwọn ọmọ olóòkú tó kúkú gan náà ò ní sunkún ní ti má àwọn náà sunkún má ìrònú pé ìnáwó ló dé yìí òun náà ni ó bá wọn ìnáwó ló dé báyìí bẹ́ẹ̀ lómi náà bá yìí sunkún náà ẹkún ibi oníwà ságbà báyìí náà ẹkùn mo ní wàá ságbà ni ẹkùn kò láwa ṣe báyìí jọ́mẹ́jọ mo ní wàá ságbà tani wàá rí yámi lówó báyìí tábìlì àmọ̀lú tani wàá rí yámi lówó báyìí tábìlì àpò rẹ̀ tani tàwa ní wàá rí yámi lówó báyìí tábìlì àtẹ̀mú ẹkùn tó bẹ́ẹ̀ lómi nù tó dẹ̀ dẹ̀bẹ̀ yìí tí ò sí inú ẹ̀sìn ìyá tó wá fi sílẹ̀ ara rẹ̀ yóò yáwó yóò ṣe wàhálà káàkiri ní tí ò ní gbalada lórí ẹ̀sìn wájú ọ̀gbìn dàrú kìyàmà ẹ wá wo ti fi ti fìdáwò dé lónìí fìdáwò wá débi pé àti wá bá débi pé àwọn nǹkan míì náà àwọn nǹkan ẹ̀sìn àwọn nǹkan ẹlẹ́sìn míì wọ́n tún ti wá bọ́ọ̀rọ̀ rẹ̀ wá nù Islam gbogbo bá kú nìdí ó di wá sí àárọ̀ wá sí alẹ́ wá sí àárọ̀ wá sí ìrọ̀lẹ́ wá sí àárọ̀ wá sí ìrọ̀lẹ́ ẹ́ ó tún wá dídí sí pé gbogbo bá kú nìdí wọ́n tún wá ya fọ́tò òkú tó kún lálá wọ́n wá gbé sí àbáwọlé ilé wọn ẹ̀wù kan báwọn nìdí bí àwọn kìtìrí ẹ àwọn kẹfẹẹri wọn àyà bọtò wọn fi sẹ́yìn kọ ìdásí bọtò tó yẹ pé haram fi ẹkẹ ọmọ yà ẹ tún wà lẹmẹyìn tí ọlọ ẹ lẹmẹyìn alukur'an ẹ kárí mi náà nù bẹ́ẹ̀ bá bẹ ha kur'an tó bẹ ha fáwọn yẹn kó máa jẹ sàárà àkókò rẹ tó kú kò ní ìdí o tẹsẹ ńlẹ fọtò rẹ mà ẹ bẹ́ẹ̀ fáwọn yẹn kó máa ká ebi ọwọ sùhánù ọwọ sàárà ní òsègì ni òní òsàn ọlẹsàn wọn wà àyà fọtò ńláńlá bánà ńláńlá bí àwọn eléré ẹ wọ́n wá yá wọ́n á gbé sábà wọlé lé wọn gbogbo ẹ̀yà àgbàlagbà bá kù láyé nìsí ẹ̀yin náà ẹ̀ máa sàtọ́lẹ̀ rẹ̀ lẹ́tẹ̀ ẹ̀ má ti ogun rẹ̀ àdábà lẹ́yìn mi tẹ́ ẹ̀ bá sàtọ́lẹ̀ rẹ̀ tó fẹ́ iná ma bá ń ṣe lẹ́yìn ẹ̀yin náà máa jìyà rẹ̀ ẹni bá ti ń lójú tó bá fi nílẹ̀ bá wá ń lẹ́yìn rẹ̀ tó lọ ẹ̀ wọ́n sọ fún àrò kéèyàn máa kéèyàn kú ní sèkéèyàn máa dégìrì kẹ́mi wá pariwo pé aláàánú mi ló lọ ibùdó ìwà ságbà á transformer wa ló lọ́ lọ́rin yìí subhanallah ẹ dákun tó lọ́wọ́ láyé tá ànábì ló kú ẹnìkan wà fún wa yóò transformer àwọn àbá lọ ló kú yìí ìjà ti kúnná ẹni bá kú transformer yẹn kú sọ ẹ nídìí nàmánu ìfà transformer yẹn ti kú ẹ wá wúlò kọ́ báwọn nìkú káma wá sọ àwọn èdè tí ò dáa ìgbé á ah, ẹni tí mo láti wá sá lọ báyìí ẹni tí ń gbà wá kúburú àwọn kọ́bá ìṣẹ́yẹ̀ bá ti ń sọ ẹni tó máa ń sọ lójú ẹ̀ tóun náà sì kọ́ fún ọ pé tí ò dá ní tí ò sàtọ́lẹ̀ rẹ̀ fún ọ tó bá fi lè kú tó máa ń sọ lẹ́yìn rẹ̀ náà àwọn màláìkò mọ̀ ti àrẹ̀ jẹ́ ìdí wọn wí lójú lẹ́yìn lójú rẹ̀ ayé rẹ̀ tó kọ́ fún wa òun náà ni wọ́n ń sèyí wọ tí wọ́n dáná bí òkú tí wọ́n náà kọ́ àyè wọn náà dúró á kú àwọn dáná bí òkú rẹ̀ wọ́n náà máa di

tẹ́yà bá ti kú báyìí ní ìdíláyìí yóò máa tó wọn yóò máa tó gbèsè láyé tó gbogbo àsọ́ọ̀lẹ̀ kan bá sọ fún yàn tó fi yàn bá sọ kalẹ̀ fún yàn pé ń bá kú ẹ̀ gbọ́dọ̀ má dáná o ẹsẹ̀ mi dáwù gbogbo ojú àkọ́kọ́ tó fi jọ́ kẹjọ ẹ má dáná báwọn yẹn ní o èyàn gbọ́dọ̀ tẹ̀lé wà sọ́ọ̀lẹ̀ báwọn ó dáadáa oore ló ṣe fún tó bá tẹ̀lé wà sọ́ọ̀lẹ̀ báwọn torípé tó bá tẹ̀lé wà sọ́ọ̀lẹ̀ báwọn lẹ́yìn tó wọn náà ti àdádálẹ̀ ẹni tó sà sọ́ọ̀lẹ̀ rẹ̀ náà òun náà ti kíni òun náà kú tiẹ̀ náà bẹ́ẹ̀ so àbí tá a ti lọ ní pé bá wọn ládàálẹ̀ o díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí náà ni wọ́n bẹ̀rẹ̀ títí tóbi wá dàgbà tágbàrò wá ní kàmá ṣẹ́kù ní fàlà àyùtàtà àlùfí ha ẹ má fọwọ́ ẹ má fi ọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ káma fi mú segin káma fi mú bídíà gbogbo tó bá padà wá dàgbà yóò segin yóò padà wá kálé yóò wá ká yóò ká kó wọn ní náà ló fà ó jẹ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní ìyá fún wọn mọ dasa ti humur anabi ní ẹ ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tuntun tuntun tuntun tí wọn dálẹ jùlọ ẹsìn anabi ní ẹ ṣọ́ra sẹ́kùn ní ìyáàkùn gbólóhùn ẹ̀sán àtànà ìyáàkùn tánà mi wí sàhàzírù minal muhdathati bid'ah minal muhdathati bid'ah mutlaqan. anábì kìlọ̀ fún wa gbogbo tí máa ń jẹ́ nǹkan tuntun sábà dálẹ̀ sí mẹ́sìn ni sàwa kanat muhdathati saghira aw muhdathati kabira lam yastati nabi sallallahu alayhi wa sallam shay'an minal bid'ah ó jẹ́ ìtótóbi ni àbójá ìtókéré anábì ò sì ànábi òsè yàtọ̀ láàrin pé ẹ sọ̀rọ̀ fún mídíà lálá ẹ máa wá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ mídíà kékeré lálá ànábi kìlọ̀ fún ami gbogbo ẹ̀ ni èyàn máa sọ̀rọ̀ kó níbi kékeré èyàn sì máa kọ́ sọ̀rọ̀ kó níbi lálá kọ̀dá ihu àm kíkọ̀ tá ànábi kọ̀ fún abúlé amájẹ bìí mídíà yìí ànábi segin ni àmú fi jẹmi ìbìdà ànábi kọ gbogbo díjẹ mídíà pátápátá ni wàkọ́ọ̀lá wọ̀ṣẹ́ rọlùmú ìmúdàtà àtùhà ànábi wà á dákẹ́ bẹ́ẹ̀ ànábi ní ká jìnnà sí i ànábì bá ní tó burú jù ní gbogbo àlámà yìí inú ẹ̀sìn ní tó burú láyé yìí òun náà ní gbogbo wọn ti máa ń já dáadáa lẹ̀ inú ẹ̀sìn eléyìí náà tó wa ká fi mọ̀ pé ìdí ń já dáadáa lẹ̀ èèyàn máa ń ṣe kíni máa ń sá ni èyí fi ọwọ́ tẹ́tẹ́lẹ́ èyí fọwọ́ tẹ́tẹ́lẹ́ mú téèyàn bá ti fọwọ́ tẹ́tẹ́lẹ́ mú yóò dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ yóò dàgbà mẹ́yà lọ́wọ́ agbára wà ní ká ìyẹn gbogbo bí téèyàn bá ti fi díà èèyàn máa ń ṣe kíni èèyàn ni ìkànnì àwọn afá sálàfù ó ní kóhùn orí iná nínú mọ́sáàsì kó máa jó báyìí kóhùn máa lágbára láti pa ó ní ó lóore fóhùn ju kóhùn orí gidi àlọ kóhùn máa lè takò nínú mọ́sáàsì ẹ̀wù kan báwọn nínú ilé ọlọ́run ó ní kóhùn orí kí mọ́sáàsì ó máa jó báyìí má gbára ọmọ àká láti dìde pé ẹjẹ́ àpáná yìí ó ló tẹ̀wọ̀n lọ́rùn fún kí òun wá gidi àlọ ó bá ti wò kéré ma kóhùn máa wà lè sọ pé ah, tọ́mátì ìjọba ìdè ó takò ilé ọ̀dà mẹ́sì ẹ̀jìnà sí ilé ọ̀dà ẹ̀fílẹ̀ lọ́nà ìgbà wọn ti tẹ́pẹ́ àgbàdo ti ta àti bọ́lá ti kò pé ká dákẹ́ àti bọ́lá ti kò pé lórí ojú orí ẹ̀ ebi ọba ti rí bí ọba ti gbọ́ ẹ wọ́n sá wọ́n múra ẹ lọ́wọ́ kò sì nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn kì í gbọ́ kó múra ẹ lọ́wọ́ ẹ tó bá ti gbọ́ ó jẹ ara lè rí ó gbọ́ tára lè rí bá gbọ́ ó jẹ kára àdúgbò rí ó gbọ́ ó jẹ kára àdúgbò rí gbọ́ tó kálukú bá ti mójú lé ara lé ẹ̀ ẹ tí wọ́n jìnnà sí fídíà àwùjọ yóò di fídíò fídíò di kù láwùjọ wa lórí kò sí ń já àwùjọ ju ìdílé kọ̀ọ̀kan náà lọ ìdílé tèmi àwọn márùn ìdílé tèlé àwọn mẹ́ta àwọn mẹ́fà tábàdà gbogbo ẹjọ òun là ń pè ní community so ìdílé gbogbo community ń ìdílé kọ̀ọ̀kan bá ti dáa àwùjọ ó dáa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan bá gbé láti dáa ìdílé kọ̀ọ̀kan yóò dáa ìdílé kọ̀ọ̀kan bá ti wá dáa àwùjọ dáa àmàgbárí òní sí wàhálà àwọn àtàbà ti ní ká máa mẹ́nu kó bẹ́ẹ̀ ẹ kó bẹ́ẹ̀ léyìí ẹ eh, má sọ lẹ́yìn mọ́ ẹ eh, àdúrà wo wò ní gbọ́ àdúrà wo tó pọ̀ ti ṣe èyí ẹ bọ́lá ti pọ̀ tán ṣe èyí náà ìyẹn wò ní ká má ṣe kíni kò ní kí ìwọ́n máa ṣàlàyé rẹ̀ mẹ́rin kàtà nàbí sallallahu alaihi wasallam jẹ́ láti wá ti tẹ́ ànábì nìkan ló kọ́ rí rẹ̀ sallallahu alaihi wasallam kánábì bá ronú pé àdúrà àwọn èèyàn yìí ẹ̀jẹ̀ agbẹ́nu mi dákẹ́ ìsìláàmù mi débi tó dé lónìí nígbà tá ànábì sọ jáde tó pé àwọn èèyàn àwọn tó gbọ́ ànábì bú àwọn tó ṣèpè lánàbì sallallahu alaihi wasallam tó ṣèpè lánàbì jọ́nà bíi àbúlà àbí òun náà ti gba tiẹ̀ láti jọ̀hún àtijọ́ làbúrò àbí ti gbé tiẹ̀ tíjọ́ fi ti jọ́ àlùkè hàn gbogbo ọjọ́ wọn tàbá ń ka Kùránì tábà ti yáda Abi Lahab èpè ní èpè Allah subhanahu wa ta'ala sẹ́ fúgbà tó náà sókè bá nàbí sallallahu alaihi wasallam kí ló sókè bá nàbí sí ànábi ni ọmọ wọ ná ẹ afẹ́ràn rẹ àwọn Yorùbá máa ń sọ pé afẹ́ràn lànà ọmọ jòkínni lànà ọmọ jóná tàbí ànà ọmọ jóná mọ́lé bọ́ ọba jóná mọ́lé kí láàfẹ́ rẹ̀ ṣe ẹ ànábi ń pè wọ́n pé ẹ má wọ náà iná lélẹ́yìí mo wá kìlọ̀ fún iná kóòdì ẹ̀bọ wọ́n sì náwó sáà nígbà yìí ní àbúlá àbí ó sì ní sábà lákàyà Muhammad ẹ̀dí bá wọn níbi èdè Yorùbá bí kí wọ́n sọ pé kàá dáa mọ́ ọ ṣé n sọ̀rọ̀ alẹ́ lẹ́rìí ni tó wá gbogbo àjọ ọ̀rọ̀ yìí fa anábì inú jẹ́ níbẹ̀rẹ̀ <laughs> subhanallah ìbẹ̀rẹ̀ dáwà anábì pé kiri yóò yí sí o àmọ́ àwọn yẹn ti àwọn tó dá anábì lóhùn dá lóhùn àwọn bákàtí dá lóhùn Khadija dá lóhùn àwọn ọmọ yàrá ìsọ̀lá ọ̀rẹ́sọ̀lá wọn dá anábì lóhùn so Allah subhanahu wa ta'ala láti lè bá a fẹ́ fún ojú sọ́kà nẹ́bí Allah subhanahu wa ta'ala wa sọ sóra kalẹ̀ fún fẹ́ má dá wa lóhùn òun kí òní dáa òun kí òní dáa òun ni òní dáa fún tálíkì àbò fi dé Allah subhanahu wa sọ ayà kalẹ̀ fún tábà ti yàda abi lahabi wa tábà lahabi wa egbe ibi dada kó ma bá ọwọ́ rẹ̀ méjèèjì ọwọ́ kan ló nà sí ọwọ́ rẹ̀ egbe òní dáa fún ọ egbe kó ma bá ọwọ́ rẹ̀ méjèèjì Allah subhanahu wa ta'ala anabi má jẹ́ inú rẹ̀ ó bàjẹ́ má agina ánú ma lù wọ́n ma kàtàkù owó tó ní àti gbogbo tó kó jọ kò lè rán lọ́rọ̀ láíláí kò lè kò lè ẹ̀sẹ̀ tó yà lọ́wọ́ jọ gbé dàlùfẹ́ àná tàyẹ̀sẹ̀ àná wọn gbà sàlà iná tá a fi sí ẹ̀ kéèsè náà múná iná tó láhán ni iná ti ń jò fèrèfèrè wọ́n múra á tún hàmà lásàlà àtọ̀ wọ́n nìkan wá kọ́ òun nìkan kọ́ àtẹlẹ́ ní ìyàwó tó ní kọ́kọ́ ṣe rí náà ìyàwó ní ibú ìyàwó tó a máa sòfò káàkiri àwọn tẹ̀síìrì kan ní hamala talhatọ ìtumọ̀ ẹni pé a máa gbé òfò káàkiri yóò wọlé gbogbo àná káàkiri àtàwọn mùsùlùmí ń ti báyìí ń ti báyìí ń ti báyìí àgbákò tiẹ̀ ni ẹlòmínà nílò àgbákò náà lónìí láwùjọ wa tá a wà gbogbo bá lọ lè sòwò àwọn súnà káàkiri ẹ̀ tó gbọ́ tátó ṣe ẹ̀ wá bá ti lé wọn kó mẹ́ ọ ẹ̀ wò tátó wí àti tí wò wí àti tí wò wí ẹ̀ ó mọ̀ pé òun takò ẹ̀sìn ànẹ́bì nù ẹ̀ kéèyàn máa pètè pèrò léèrè pé kí súnà ànẹ́bì ó má ga à abúlé yẹn ń pè fúnra yẹn o aburú tó ní agbára ẹ̀rọ aburú tó aburú àbí pèfúra rẹ̀ ẹ̀rí ẹ̀rí tó bá dé lónìí ẹ̀wò tó bá dé lónìí ẹ̀wò tó aburú bá Abu Jahali dé lónìí gbogbo àwọn tó ń kó kùtà Ànábì sallallahu alaihi wasallam lórí dáwà tó aburú bá wà dé Ànábì Allah subhanahu wa ta'ala wá ní àtìyàwó rẹ̀ tó jẹ́ pé amalatul hatab àwọn afáàmì ní inú aburú tuntun máa ń pé òun náà ní pé ọ̀nà táwọn ẹbí máa ń gbà kí ó sì lè kí wọn láti bá tó kù ẹwù gaba gbogbo àwọn táwọn náà bá ní wà báwọn náà lọ́wọ́ nípa súnà nàbí sallallahu alaihi wasallam nípa súnà lẹ́fẹ́ ṣe ah, á ẹ̀mẹ́jọ láyé ẹ̀mẹ́jọ níwájú ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá mi ò fẹ́ gbọ́ wà sí ẹ̀ǹtẹ̀ àti gbogbo ọ̀nà tí ẹ̀ máa fi gbógun ti súnà pé ah, àti ẹ̀ ní àní kékeré súnà òdìdè kéèyàn sọ́ra o kéèyàn sọ́ra torí pé kíni súnà nàbí sallallahu alaihi wasallam kò sí gbógun ti èyí kan fẹ́ẹ̀lì ọ̀nà òde ó sì gbà fẹ́ẹ̀lì pé súnà ó tẹ̀ka ìwọ́ wàá jìyà ẹ̀jẹ̀ bá mi ò lé nípa ò ní nípa yóò tàn ká ọbẹ̀ òkọ̀ ibi tó ti ló ń gbógun sí ìhù ẹ́ tó ti ló ń sọ̀rọ̀ súnlẹ̀ káàkiri ìhù ibẹ̀ náà làwọn yóò ti máa gbà á lọ́wọ́ rẹ àwọn ti máa segin ni àwọn ti máa tẹ̀lé ìwọ́n tó wá ń pè kinu inú rẹ máa bàjẹ́ bí a ta ní káàkiri báwọn èèyàn sábà ní ìjìnà sí kíní wọ́n ti wá ń tẹ̀lé báyìí inú rẹ máa bàjẹ́ láyé tó bá wá tó bá tó bá tó gbìdà sí àmọ́ ó tó wá níbi nọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí ó lágbára kó léwu kan nígbẹ̀yìn àwọn kan ní Europe ní Amẹ́ríkà wọ́n nígbà tí wọ́n gba islam wọ́n wá interview wọn pé nbọ̀lẹ̀ ti gba islam wọ́n làwọn gba islam látọwọ́ bush tẹ̀mọ̀tán pè ní bush eléré amẹ́ríkà ń gbà kan òun náà pè ní bush ẹni tó béèrè béèrè lọ́wọ́ wọn á béèrè pé ah, bush yìí kèfèrí ni kèfèrí páàlì ni tí ń gbógun ti islam bọ́ọ̀lù ti wá gba islam látọwọ́ rẹ̀ wọ́n ní tó fà ní pé látìgbà tí tẹ̀lẹ̀ tẹ̀sẹ̀bà ìlẹ́kùn tó tẹ̀lẹ̀ nígbà tí wọ́n bọ́ǹbù tán ní bọ́ǹbù nìkan ní amẹ́ríkà ó ní gbogbo tẹlifíṣàn àwọn táwọn bá sí báyìí islam islam islam ni wọ́n islam terrorism kìíní kan náà táwọn táwọn olówó àtọ̀rẹ́ kan wọn ní islam gan kò gbọ́ iráyé rẹ̀ ẹ̀wọ̀n bó ti ní islam rí àwọn àtọ̀rẹ́ wọn sọ pé kí islam yìí wọn sọ pé èèyàn kan bẹ́ẹ̀ wọ́n sà wọn wá ń fa ẹ̀jẹ̀ káwọn lọ wọ́n kàn jáde wẹ́bsáìtì kan tó ń sàlàyé nípa ìsìláàmù wọ́n bá ń wò wọ́n bá sá bá kà wọ́n kà wọ́n tó wò mí wọ́n tó kà wọ́n à ah, kí ni ìmọ̀ méjì tẹ́ǹtì wàláì wọ́n fi gba ìsìláàmù wọ́n bá gba ìsìláàmù látọwọ́ tani látọwọ́ bush tó bẹ́ẹ̀ lẹ́lòmíì náà ẹ̀sìn báwọn nìyí ẹlòmíì náà ó lò bẹ́ẹ̀ tako súnà ni ó máa sọ súnà wà ní ah, ẹ̀jẹ̀ gbọ́ tí wọ́n wí náà kí lẹ́ni wọ́n sọ náà ẹ̀jẹ̀ fẹ́ kí ara mi gbọ́ kí tó lè má ti sọ yóò bá débẹ̀ pé tọmọdé a ah, mo ti dá àrùkọ ẹ ẹjá wò yé ti tí wọn sọ yìí o ẹjá wò yé ti tí wọn sọ yìí o wọn bá gbà á yóò mọ wá bá lọ́kàn jẹ́ pé ìgbà tí wọn sọ síta o ìgbà tí pamọ́ o tòfin bọ́rọ̀ islam ti rí nu bọ́rọ̀ sunna ti rí nu tó pé sunna ni islam islam náà ni sunna bọ́rọ̀ ti rí nu bí ẹ bá tó bẹ́ẹ̀ pa nígbà tẹ fi epo pẹtrol tẹ fi pa náà ni yóò kàn tó bú ní gbìyì tó o bá kọ kó bẹ́ẹ̀ gan yóò ta lù ọ ju ọ lásán àbí Allah subhanahu wa ta'ala kó sàn sàn nípa àgbéyé fún wa kó má ṣe wá lẹ́ni tí ó máa ta ko ìlànà nabi sallallahu alayhi wa sallam ọba àti ọlá abẹ kó ṣe wá ní ẹni tí ó máa gbé súnà nabi sallallahu alayhi wa sallam ga kó ṣe wá ní sábàbí sísú ànábi ojú máa dàgbà sókè kó sì ṣe wá ní ẹni tẹ́ ti bíbíà tí ó fi máa kú láwùjọ gbogbo tó bá wà tí ó fi kú pálápátá كيو دي ní gbé ní má انه ولي ذلك yóò عليه هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم عليكم السلام ورحمه الله نعم Thank jẹ́ Thank you ìbéèrè tí wọ́n béèrè ni pé àbẹ́ akẹ́nìkan nígbò àwọn obì ẹ̀ ti kú tó nígbà tó sàwọn pé wọ́n á ní wàhálà bẹ́ẹ̀ kò ní tẹ́ àbí dídá jíjẹ mímu wàhálà tá à ń sọ yín náà wàhálà ayé ni o wàhálà ẹ̀sìn kọ́ o wàhálà ayé kò ní jẹ kò ní mu ìwọ́n á rò lọ́kà rẹ̀ pé á àbí àwọn ẹ̀sìn àwọn òbí mi òun náà lọ́wọ́ wa ń bí báyìí ẹ̀sìn báyìí Allah subhanahu wa ta'ala ọmọ táwa ń bí ìsọ̀rọ̀ aláàbò ìsìn báyìí ọ̀dọ̀ àwọn yorùbá ni wọ́n ti rí àtọ̀dọ̀ àwọn kristẹni àwọn náà ni wọ́n máa ń sọ pé a ó bẹ̀rẹ̀ sẹ́ bàbá wò lára ọmọ tí ó fi dé ìrántí ìlú ìrántí ìjé ẹ̀hẹ́ àbòsílẹ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìṣe bẹ́ẹ̀ ọba àlejò láti bẹ̀rẹ̀ sẹ́ bàbá kìí bẹ̀rẹ̀ sẹ́ bàbá wò lára ọmọ ọmọ gbèsè ọmọ gbèsè ẹni tọ́wọ́n ìjọba sọ yòókù lè múlẹ̀ é mẹ́rin mu yọ̀ọ́mọ ìdí ń ṣáàlù yókùnì tó bá jẹ́ òkúta kí a máa ọba àdìsọ́lá ní ọmọ ni yọ́ọ́ máa sá fún ọmọ ya rẹ̀ yọ́ọ́ máa fẹ́ lùmọ́ lùmí àbí wà ó mi yí wà àbí wọ́n dà ọmọ máa sá fún ọmọ ọmọ máa sá fún ya ó kálukú máa sá fún àwọn yòókù lè múlẹ̀ é mẹ́rin mu ìdí ń ṣáàlù yókùnì ó ó lè ti pé ẹsẹ̀ kan ẹnìkan tó lẹ́sẹ̀ kan kò ní ni kò gbé ẹsẹ̀ ẹnìkan ẹnìkan kan ò ní bẹ́ẹ̀ nìkan gbẹ́sẹ̀ rẹ̀ ó káàdì kó gbé tiẹ̀ ni tobi abalẹ bá jala fún yóò lè bá bu rẹ bá jọ kiri lọ́dọ̀ lọ́dọ̀ wọn sùn hàn wọta ala tó bá ti wọ wọn sùn hàn wọta ala tó bá yẹ bu rẹ bá tẹ bọ tó tẹ bọ yóò yà fi rẹ tó bá wù ti wù yóò fi alẹ jẹ yóò ti kò ní kò ní segere nu na àmọ́ mọtò òun náà bá ti láyé jẹ òun náà nílé lè jẹ tó ká gbìyànjú àkúdà tí ò dáa ni inú àwọn àdéhùn kan tí ó kú tó wà láwùjọ wa ni ẹ dákun ẹ dá gbìyànjú ká yọ kó lọ́kàn wa téèyàn bá tilẹ̀ ládìí ọkàn báwọn àdìí ọkàn pé èèyàn fi ẹ̀sùn alákòóso kan ọba tó dá wa nù ẹ̀dá àti kí ni wọ́n náà ṣe náà bí wọ́n náà tó kí ló ṣe ṣé ń pàṣẹ bàbá rẹ̀ bẹ́ẹ̀ láì wọ́n lójó máa ṣe é ni ẹ̀ abẹ́ǹjọ́ lọ lè ṣe wọ́n ẹ̀fẹ́ǹjọ́ lọ lè ṣe é ni wò ó jìyà ìtúwọ́n náà níbẹ̀ òun ni kìí ṣe pé wọn lọ́wọ́ agbèsè bàbá rẹ̀ yóò gbé tiẹ̀ wọn náà gbé tiẹ̀ ni ìyá ògbé tiẹ̀ ọmọ gbé tiẹ̀ ni tó tí kaba tọ́lọ́ máa ń ta àdáwò fún yà àdáwò ni ìdáná nínú gbé ti ti wá fún àbí kaba yẹn ní ti ọ́ ni àbí yàrá ìyá rẹ̀ ní ti ọ́ ni àbí kiri kaba yẹn ní ti ọ́ ni ẹ na ọlábẹ̀ẹ́dẹ́ yẹn wọ́n ní kíni àdìsọ ní kullukum ra'in wa kullukum mas'ulun àwọn ìyẹn yàrá ní gbogbo ilẹ̀ dàbí adáńtẹ̀ gbogbo ilẹ̀ àti béèrè lọ́wọ́ yín àwọn tata fún kẹ́ dàbí ó yàtọ̀ síra wọn ẹ́ àdìsọ láwọn àdìsọ làwọn tó yẹ wá pé bàbá alábòjútó ni lórí fámìlì rẹ̀ ó gbọdọ̀ bójútó ìyàwó rẹ̀ ó bójútó àwọn rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ ọmọ rẹ tó bá kó tó kí n tuntun ju alọ yàrá kúyà tó jẹ pé yàrá àti ìkólóṣe láwọn máa ń tó yàrá kúyà àbọ̀ gbóńtó yàwó ètò yàrá kúyà lẹ́yìn báwo bí a ti wọn wọ́n ló ti yà ìyá pé kí ni ìyàgò òkú tàbí ìlú àmọ́ tó wà lẹ́yìn bàbá wa gbìyànjú agbára tiẹ̀ màmá gbìyànjú agbára tiẹ̀ ọmọ tá a wá yà kótó ló ń wòye àná ìrẹsẹ̀ lórí ẹ̀ àtúrà akẹ́kọ̀ọ́ kan lára àtẹ́jú lò náà báyà àti àná àìpa bí àgbẹ̀ àbílẹ̀ tí ó fi tẹ̀lé ni tí ó fi wá tí ó fi parí iṣẹ́ tó ní ẹ̀rí yóò àbí wá kú lókù ẹ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ìjọba ìjọba ìjọba rárá àdébí ní wàhálà ìjàlá ó bá ọmọ ẹ̀dẹ́ gbé oníyà oníyà ní lọ́gbà àná ó ní ìrọ̀mọ̀ mi wá gbọ́ ọkọ̀ ju omi yìí ẹgbà tó dé òbí tẹ̀lé ẹ̀ bàbá rẹ̀ bàbá tó wá ní wá gbọ́ ọkọ̀ ju omi yìí ó ní ẹ̀ wọ́n gbélé àpáta ẹ̀ náà tán yín mo lẹ́sìn omi lọ́kọ̀ ju omi ó bìnrin ìdí òtóbi owó pẹ̀lú àpáta wọn láti ẹ̀jẹ̀ gan àpáta yóò tọ̀ àbá yóò pé lára àpá ìyàwó ní àmúyà kò sẹ́ni kankan tó lè sọ ẹ̀kọ́ ìdí ọlọ́run lórí ọmọ yìí ọmọ yìí má parẹ́ ọmọ wọn ò ti gbà tòkí wá lọ́ba àtẹ́lẹ̀ ọmọ padà pa mi ẹgbẹ́ àbálẹ̀ fún ó fẹ́ kí ni mo bá sọ títí bá títí omi wa kúlé lórí tòkẹ́ bẹ́ẹ̀ náà lèyàn máa ń ṣe lérí ọmọ tò bàbá tó wá wá sàṣe ètò lérí ọmọ ọmọ bá fi alọ̀ lè yá àfihàn àbáwọn ó yà pé ó sàṣe ètò ẹ̀dí báwọn tó àmọ́ máa ní ti kọ́ máa sáré sórí bàbá rẹ̀ nígbà wà ní amójú bàbá wa ni ẹ àwọn kan ní amójú bàbá ní bàbá ń ṣe tí yóò dáa gan àmọ́ bá wọn sọ́nà ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ń tẹ̀sẹ̀ yóò dáa ẹ kò yẹ kẹ́ ẹ ti báyìí kò yẹ kẹ́ ẹ ti báyìí àwọn òní kápá lé káwá bàbá káwá sí kíni káwá lu ọwọ́ láti fi kọ̀rẹ́ ti mú káàlù bàbá lọ́dọ̀ òbí wa wọ́n ní bàbá rẹ̀ ń ṣe kíni kan ní ìgbà yẹn wà lọ yí gbogbo sọ́dọ̀ ní bàbá wọn ti dànù ní tẹ̀sẹ̀ yóò bá kíni ẹ láti kọ ìbàjẹ́ irú eléyìí tó wá fẹ́ kọ́ bàjẹ́ tòbí rẹ ẹni náà ló fi sàlàyé fún bàbá rẹ ẹni ló fi sàlàyé ibi tó ti lé lu ọwọ́ òun náà ni àwọn tó bá ní kápá lé lórí tó bá fẹ́ kọ́ bàjẹ́ ilé rẹ ní ọwọ́ rẹ ló lò tó bá fẹ́ kọ́ bàjẹ́ lórí ọmọ rẹ lórí ìyàwó rẹ àbẹ̀tọ́ wà lábẹ́ rẹ àmọ́ lórí àbàbà rẹ kò ní lọ́wọ́ tó ìdáhùn níbi sọ́bi àdìsí ẹni pé gbogbo ẹni tó bá táwọn yẹn bá ti wà lábẹ́ rẹ ó lè mẹ́jọ olómi ló sọ ibi ọlọ́dọ̀ ni alọ́sùn àwọn ọ̀tá ló gbé ìlọ́wọ́ rẹ kó o lè ti darí alámọ̀ rẹ àbò darí ìlú ni àbòdarí orílẹ̀-èdè ni àbòdarí àwùjọ kan ni òjẹ kánsẹ́lọ̀ ni àwùjọ jáàmù ni ní ìtàwọn èèyàn léra wọn fi lórí ti náà lè jókòó torí ẹ̀ alábìsọ̀ láwà ló sọ láwà alábìsọ̀ ẹ̀ kàn dàbà lórí ẹ̀ ẹ̀ mọ̀ pé àmánà ni ọ̀làdẹ̀kùnù nàdá àmàtà yóò wà ìṣe àmà yóò wà di àbá àmánà ní láyé yóò wá sí àbámọ̀ bí wájú ọ̀gbìn àlùkìyàmà tó ti mọ awádé ti kánsẹ́lọ̀ wájú àlùkìyàmà kí ni wọ́n awádé ti kíyàmà kí ni wọ́n awádé ti pẹ́sìdẹ́ntì ẹ̀ kábàámọ̀ bí wájú ọ̀gbìn àlùkìyàmà torí kò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹlẹ́tọ̀ọ́ ti bẹ lọ́rùn yìí wọn kálukú alẹ́ gbogbo ẹ̀tọ́ alẹ́ gbogbo ẹ̀ lásàdó ajọ́ fi làlẹ́ àmọ́ àwọn afi nǹkan pamọ́ ni gbogbo eléyìí tó bá ti dé náà alábi ni ẹ má wulẹ̀ jà alábi ni ẹ má dìde ẹ má sọ̀kọ́ ẹ bẹ lé wọn kó bẹ́ẹ̀ ẹ má ní ẹsẹ̀ ayọ́ ẹsẹ̀ kìíní alẹ́ ní ẹ̀ka dákẹ́ ẹ má bá di lọ ẹ má tẹ̀tọ́ sí wọn fún sáà máa sàlàyé tẹ̀tọ́ pé wá jọ ọ̀gbìn àlùjá mà kẹ́yìn náà wá sí àgbẹ̀yìn náà tó sagídí ẹ má tẹ̀tọ́ kiri wá jọ ọ̀gbìn àlùjá mà ẹ gbà ní tó jẹ́ pé kí ni yóò wúlò dòwó lọ́dún yìí ládàá tí o tún lò dúró lọ fún yín sẹ́bi bẹ̀rẹ̀ tó wá jọ́ bíjà ìgbéyà má Allahu ta'ala a'lam náà wàlú sọlá ń bọ̀. wọ́n á ní ìyá àdúgbò ìdáwọ̀ gbẹgbẹ́ yẹn ní àwọn ọ̀gbẹ́ yẹn wọ̀ ọ̀gbẹ́ yẹn ìgbìmọ̀ ìgbà tó ń bá ní. ìgbìlẹ̀ yìí. àti ìyá àkọsílẹ̀ wọn ni ẹgbẹ́ lọ́dún ta àwọn wọn á ní tí ìdájọ́ ìdí mo ti yá dá fún yàrá sí àwọn ọ̀dà bàbá mi èyí ní ìlú àwọn aláàbò kílò ìdọ́rọ̀ bá mi ní àti ẹlẹ́rìí ti ti dá fún sí ní àwọn ọ̀dà mi ló ti tẹ̀sí ní ó tẹ̀sí ní kí sùn ní ìlú ẹ̀rì bá mi bá mi ṣe àwọn àgbà àdédé fún ẹni ìgbàlódé ọmọ mi ní àwọn àbújá àdédé ìlú ìgbélé òun náà ní ọwọ́ ní àdédé ìlú àwọn ìlú àká ètò ní àwọn ọmọ àwọn tí ìlú ti tó bú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn òbí lóògùn sábà ní kiri àgbára lè fi ṣe wọn máa tó ìlú. na ẹ ìbéèrè aláwọ̀ kan tó béèrè wọn náà ní pé nípa pààrọ̀ kí o fi nǹkan kan pààrọ̀ nǹkan kan ẹni bá mi. so nígbà tó ti bẹ́ẹ̀ wò nínú ìṣẹ̀lẹ̀ àìsàn ẹ̀ wọn náà ní pé òun fẹ́ nìkan nìkan kó a gbà nǹkan mi ó lè jẹ́ pé owó lẹ́sìn kiri òun lẹ́sùn ayé lẹ́bi gàǹtẹ́ yìí ó sì lè má jẹ owó ẹ́ ó lè jẹ́ pé ẹ̀yin ní aṣọ ẹ̀sìn bá mi ẹ̀sìn ẹ̀mí bá ké ẹ̀ẹ́ ẹ̀ ńlá fún ẹ̀mí bá ké lọ́wọ́ yẹn kò sí ọ̀nà tó fún bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi ó lè àti ṣe tó bá jẹ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tó ibi tí ìbá ti máa wà bẹ́ẹ̀ ó lè ní pé nǹkan jẹ́ nǹkan kan ẹ ẹ wọ́n wá kọ́ ní kílí òun kọ́ láǹkárá ẹtí bá tó tó yíwò lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀dá ti dàmú. tó àyàfi kó jẹ́ pé wọ́n ti fi mú lọ ta nǹkan yẹn wá jọra sí ọba ní ọ̀gá àgbà sí. nà ṣé bàbá mi ń bọ̀ wọ́n ní bọ́ọ̀lù tó ṣe bàbá mi ń bọ́ọ̀lù tó eléyìí wọn ẹ kọ̀ọ̀kan mọ̀ pé èló ni wọ́n ra eléyìí ẹ èló ni wọ́n ta eléyìí èló ni àlàfé ní bẹ́ẹ̀ kàmi pàrọ̀ pé ẹgbẹ́ yìí dá kó pàrọ̀ èló ni àtàkùn mi ten thousand èló ni tẹ̀lé yìí èló ló ra ilé yìí ten thousand èló ló ta ilé yìí fifty thousand five thousand ó ra ilé yìí nínú ìyàtọ̀ aláàbí méjèèjì so kò sí àkàtọ̀ burú bí ilé yìí tó bá jẹ́ pé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní báwọn ó ti báwọn bí so ìpínlẹ̀ rẹ̀ náà ní ọjà títà ó ti báwọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa tẹ̀síwá àdíjọ́ pípé níbo làwọn ọ̀nà tẹ̀sí ní ìdájọ́ ìpínlẹ̀ rẹ̀ gan ó ti wá di pé ó wá dàgbà tó jẹ́ pé àwọn tó wá di ẹgbẹ́ bàbá mùsùlùmí pépé ẹ̀jẹ̀ bá ti ní mọ́tò rẹ̀ báyìí ti tẹ́ àbí kẹ́ ẹ tẹ̀sí bá wọn náà lẹ́yìn ọ̀gá ìṣubú ló ní eléyìí tó eléyìí ti sè à tó ti wá náà wọ́n sọ́lẹ̀ kan pé ìbẹ̀rẹ̀ ojú ti bẹ̀rẹ̀ níbẹ̀ yà yà sábẹ́ ni táwọn ọmọ ẹgbẹ́ ti lọ àgbàdo káwọn lo òkúta káwọn kékeré káwọn fi kàǹkà tó àwọn sábẹ́ ti ta fún wọn fún ẹgbẹ́ tó náà lẹ́bi ni àwọn sábẹ́ ti ta fún wọn wọn ti ta fún wọn tó àwọn gbàgbé kékeré tó náà lẹ́bi sọ̀rọ̀ àwọn wọn táwọn lẹ́yìn ìgbà tí òkúta ẹ̀ka tó àmọ́ tó padà láti bẹ̀rẹ̀ òkúta pé ṣe ìgbà lórí ìpìlẹ̀ rẹ̀ láwọn àwọn kátólíkì lójú wa àwọn kátólíkì tó àwọn kátólíkì náà kan ní wọn náà àwọn kírísítẹ́nì ẹ̀ tí wọ́n ti ń lò ó nípìn ẹ̀ mọ̀ ní tẹ̀síbà lọ àwọn gánàmì kan wọ́n nípìlẹ̀ ẹ̀ ti bá àwọn ẹ̀ fi kan wọ́n lẹ̀ fún wa ẹjọ́ wọn lò kan wọn anabi sallallahu alayhi wa sallam ó tọ́ka wa kí ká máa ṣe kí ni anabi tó ká máa ṣe àzikáàrù tó ká máa rántí ọlọ́run ànábì ò gbàgbé kí láà máa lò láàmú ní ọjọ́ ọlọ́run ó sọ fún àti èyí saka tí èsè kudu èèyàn ní ọwọ́ oníka ànábì sọ̀rọ̀ àwọn àdúgbò àti sọ̀fún wa pé ànábì ní ọjọ́ òbí ànábì ànábì ní ẹ máa ka wọn kà pẹ̀lú ọmọ kàáyí bàyí náà wọn náà bàtò wọn náà tó ń mùtàtàkọ́ bí ọmọ nìkìyà náà lọ́jọ́ òbí dàrẹ́ kìá máa ọmọ kàáyí náà òun ló tọ̀rọ̀ ọlọ́sàn-án wọn tà àdìmọ̀ pé ẹni ẹni wọn àdìmọ̀pẹ́ sì wọn sọ́ọ́ ẹni tó bá tó bá tàbí mú ni kí ló táwọn wà lè máa lò kí ló fà á táà tí wọn ò fi wá lè máa lò ẹ̀jẹ̀ wá sọ òun náà ní àkójọ ọ̀rọ̀ tá a sọ lónìí ipe ẹ sọ́ra kúrò ní kíni àwọn bíbí àtẹ́kẹ̀kẹ́ ẹ wò níbi àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ pé àwọn àgáàrú tá a máa ń ṣe ní ẹ̀sìn náà ni ntànàmì ni a ṣe ní mẹ́ta òbítẹ̀gbáka ntànàmì ni a ṣe lọ́gọ́rùn-ún ìṣèjú ntànàmì ni a ṣe lọ àmọ́ nítorí pé o ti gbé tẹ̀síwá wọ̀ tẹ̀síwá ni mo máa ń rọ lápá tó fi àárò pé ah, mo lè ka one thousand òun náà ni mo rọ lápá mo lè ka four thousand so àdádálẹ̀ ni máa bá yẹn débi tẹ̀síwá nítorí pé méjì ni ìrántí ọlọ́run ní ká ṣe sànàbí sọ fún wa láti náà àdìsí ànábì méjì ló wà alákọ̀ọ́kọ́ òun náà ni tó wà mutlaq alàzikaru mutlaq ìdánàbí júlẹ̀ fún wa pé kò ní ìdíkẹ́ máa kà á ẹ má fún kà á sí òun náà ni gbogbo ìdí ẹ̀ máa ń wí òun náà lọ́pọ̀lọpọ̀ ẹlòmínà máa ń tẹ́lẹ̀ sí wọn tẹ́lẹ̀ bá káàkiri gbogbo káàkiri kò ní ìdíkẹ́ máa gbúgbà ìgbà káàkiri subhana wa kò máa wí lẹ́nu rẹ alhamdulillah la ilaha illallah tí wàá ìfẹ́ lómi náà wọ́n tó wá tó fún nákàlí o àmọ́ pé àwọn subhana wa ni àwọn alhamdulillah la ilaha illallah ni anabi náà máa wí gbogbo gbà yìí ti máa ń jẹ lẹ́nu anabi náà ti fà tẹ̀síba wọ́n láti ka ọwọ́ rẹ̀ yóò kà máa wí náà nítorí ìwọ̀n níbi àníbi káka ìtòníbi káka àtòníbi káfó kà sí anabi ti sọ ọ́ fún wa àwọn ìtòníbi káfó kà sí ẹ̀yẹ́ tí àwọn subhanallah alhamdulillah láyé aláhùn sàm àtàwọn míì tó jẹ́ bíi thirty three àwọn míì tó jẹ́ bíi seventy àwọn míì tó jẹ́ bíi hundred kò sí àtàwọn ìta ní mímíkà tó ju ọbẹ̀ lọ nígbà àwọn ìta rẹ̀ nù. so tabati wa fẹ́ sàkéjì òun náà láti ní ìdígbé mo fẹ́ lo òǹkà ìta náà bí o fòkà sí tabati fẹ́ fòkà sí á ní problem ẹ̀dí bá mi so nítorí pé á ní ìdíkà kékeré kàkà kó fún mẹ́ta ìwọ̀n àlọ́ kìtàbí ẹ ṣé yóò máa dàrú mọ́ lọ́wọ́ ni máa báyìí nígbà tó ṣe tó gbé ní dàrú nígbà tí lọ sọ fún ni pé àìfọkànsí ni yóò dàrú ìmọ̀ fọkànsí ni yóò dàrú àwọn wa gba lọ sùdánì báwọn náà ee kí wọn ní màtí lóyún jọjà ẹni kó gbà fún mi kó máa lu ọwọ́ pèsè ìwà dà wọ́n lọ́wọ́ méjì ló kíta mẹ́ta ní òun sọ pé méjì gbà pé méjì ló kí orí kalẹ̀ orí kalẹ̀ orí kalẹ̀ orí kalẹ̀ gbàgbé eléyìí yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ sọ́tọ̀ òkúté kan yóò máa jẹ́ bẹ́ẹ̀ tó ọ̀hún látara pé kíni látara pé òtítẹ́ tí ò fẹ́ ìdí ò fẹ́ òtítẹ́ náà ló tó wá sí kíni ó ti padà wá sí so bí ọ̀rọ̀ tẹ̀síwá àti nínú tó ti wá níbí lẹ́nu so ká gbìyànjú ká mọ̀ lọ́wọ́ wa wọ́n làmì sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ àwọn ká mọ̀ lò so àwọn afáàtúwá sàlàyé fún wa pé inú àgùntó fún wa bẹ̀ gan kó mọ̀ tó wá di pé àti ẹ̀ ṣe ká níbi gan wọ́n tó ń ṣe ṣe tó ń ṣe àṣà kó wá ń ṣe sọ́wọ́ káàkiri tó wá ní káàkiri nítorí sọ báwọn yẹn náà nù pé wòmí ṣe sí kiri àbí àìní súnmọ́ ọlọ́run dáadáa súnmọ́ ẹ̀ náà nù tó dé ìbájú ìrántí ọlọ́run ìyẹn máa ń ìkíláàsì sí ni ìyẹn máa ń ṣe àfọmọ́sí ni fóònù nìkan ìyẹn máa ń ṣe fún ìyẹn máa ń sá fún gbogbo tí ó bá jọ kárí mi inú àwọn afáà sálàfù aláì wọn nínú àwọn afáà sálàfù tí máa ń ṣe àwọn àlọ́ tó bá gbọ́ wọ̀nyí tí mo bá yẹ kí ó sì da ìṣàbò kò á kò ní kàmẹ́ ẹ̀rú ó bá pé kí ṣètánì mọ́ gbàgbẹ́ wọlé fún un la ó yẹ gbàtẹ́ ni ó bá wá dé nìsín ó wà á ti kí ni ó tún wá ká a dáa ju gbàtó ń ká lọ yóò akẹ́kọ̀ọ́ pàtì pé ẹni bá lọ ó gbàdá mọ́ bá ti làwọn tó lọ kí ló fà wọ́n ń sá fún kárí mi wọ́n ń sá fún ìyá tó kú yóò ba iṣẹ́ òun jẹ́ èèyàn ní gbàdá dáa kàmá lórí ẹ̀ Allahu ta'ala a'lam subhanahu wa